أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد gbogbo àwa tí a ń wà nílé tí a ń gbọ́ra wa ní àsìkò yìí ètò àdínú yóò sọ̀rọ̀ nù òun náà ni ogun orí afẹ́fẹ́ báyìí gbogbo àwa tí a láǹfààní láti gbọ́ra wa akéra wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu gbogbo ẹni tí ó bá ń jẹ́ mùsùlùmí gidi pàtàkì jùlọ tí ó jẹ́ni tí ó ní ìkólé kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo gbà ni yóò máa ní ìkólé kan láti pé báwo ni àwọn èèyàn ni wọ́n ṣe ṣẹ̀mí dáadáa ṣùgbọ́n kan náà tí wọ́n fi bá ọlọ́run ọba náà dáadáa ṣe eléyìí kò wá rọrùn fẹni tí kò bá rí ọlọ́run ọba sìn bó ṣe yẹ kó sìn láti ṣẹ̀mí dáadáa bìlẹ̀ǹta sí pé bóyá yóò bá ọlọ́run ọba dáadáa ẹni tí kò bá rí ọlọ́run ọba sìn tó bá wò pé òun ń ṣẹ̀mí dáadáa kẹ́nìyàn kọ́ mọ̀ pé ìjọ tó bá bẹ̀rẹ̀ sí ní rí ọlọ́run sìn ìjọ òun ni ó rí i pé a àṣé gbogbo ìṣẹ̀mí ayé tóun ti lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ò gbádùn ayé ìjọ kẹrẹ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní kó ṣe gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní kó ṣe ìjọ òun ni wọn mọ̀ pé a ah, òun rí ìṣẹ̀mí ayé ṣe dáadáa nínú ọ̀nà tí èèyàn fi máa ń rí ẹ̀sìn ṣe òun náà ni kí mùsùlùmí kó jìnnà sí ẹbọ kó jìnnà sí ẹbọ tí wọn bá ní àgbóyé ẹ̀sìn ní àwùjọ yìí àánú àwọn mùsùlùmí ọmọ ṣèyàn lọ́pọ̀lọpọ̀ látara pé kí ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àdìsọ́kàn wọn ẹbọ ni rẹkẹtẹ iṣẹ́ wọn ẹbọ ni rẹkẹtẹ eléyìí ló wá mú ẹ̀sìn ìṣòro lójú àwọn èèyàn torí pé kí ni gbogbo nǹkan tí àwọn èèyàn mọ̀ sí ẹ̀sìn ọ̀nà pákáleke iná ni òun ni pé àdínú yusrun ó fẹ́ jẹ́ kó yé wa ipe tí ó tún ayé mùsùlùmí ṣe òun náà ni kí ìgbàgbọ́ ìgbàgbọ́ kó dúró kí àkídà kó dúró ó dùn sọ lẹ́nu kí ọmọ sọ pé mo ní ìgbàgbọ́ ǹjẹ́ àwọn nǹkan tí wọ́n mọ wá ń rí lára mùsùlùmí tí ó fi gbà pé òun ní ìgbàgbọ́ ǹjẹ́ ń bẹ lára ìwọ báyìí kó ń kálukọ́ máa bira rẹ̀ òun ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bọ́ ní gbogbo ọ̀nà tí ẹbọ tó máa ń gbà ṣẹlẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ bọ́ ń bẹ̀ ẹ rí i pé mo máa ń ṣàlàyé ọ̀rọ̀ kan pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lajú lára ohun tí ó fi mọ̀ pé mùsùlùmí lajú òun ni kó o dá ẹbọ mọ̀ ní ìjẹ́ ẹ̀jọ́ èyí tí a mẹ́nu kàn nípa àwọn ọ̀nà míì tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbà ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun náà ni ìnígbàgbọ́ páwọn kan ń bẹ tí wọ́n mọ kọ̀kọ̀ yàtọ̀ sí ọlọ́run ọba so a ṣàlàyé àmọ́ lónìí bí idhnillahi ta'ala bí tí a fẹ́ lọ òun náà ni nínú nǹkan tó yẹ kí mùsùlùmí kó tún mà tó yẹ kó jòkó sínú ẹ̀mí mùsùlùmí kó rinlẹ̀ sẹ́mi rẹ̀ kí ni náà ni at-tawakkulu ìgbáralé ọlọ́run ọba ìgbé ẹ̀mí tẹ ọlọ́run ọba ìfẹ̀yìntì ọlọ́run gbogbo yìí tíyàn bá pè nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí etí èèyàn ò pé àtẹwákòl òun náà ni tí àwọn afá bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní huwa min afdalil ibadat almuta'alliqa bilqulub tá a bá ń sọ pé àwọn ìbádà tíyàn máa ń fi ẹ̀mí ṣe tó ṣe pé ẹ̀mí rẹ náà ni ọ wà yóò sì máa já sí ìjọsìn fún ọ tàwákùlù yìí wà ń bẹ̀ ọ́ mo ní kó ṣe pé ẹ̀mí rẹ kó gbélé ọlọ́run kó fi ọkàn rẹ tẹ ọlọ́run ọba kó gbára lé ọlọ́run kódà àtàwákùlù tá à sọ yìí khulukun min akhlaqil iman tó bá ń sọ pé ìwà ìgbàgbọ́ pé a ah, ìṣesí ìgbàgbọ́ dà lára lágbájá ara ọ̀nà tá a fi máa ń mọ̀ ni pé kéèyàn ní àtàwákùl kéèyàn dìpẹ́ǹd lórí ọlọ́run ọba àtàwákùl yìí khulukun min akhlaqi rusulillah jami'an gbogbo àwọn ànábì ọlọ́run ọba yányá náà ni àtàwákùl náà ni máa ń bẹ nínú ìwà wọn kò sí ànábì ọlọ́run ọba kankan látòkè kanlẹ̀ gbogbo àwọn tọ́lọ́run bá bá ránṣẹ́ àtàwákùl máa ń bẹ nínú àwọn ẹni pé kán gbẹ̀mí wọn tẹ ọlọ́run tàbá fẹ́ sọ tàrífù tí ń yẹ tawakkul òun náà ni qat'u tama'in minal makhluqin òun ni kéèyàn já ẹ̀mí èèyàn kó lọ́dọ̀ ẹ̀dá tólúwọ́ bá dá èèyàn tólúwọ́ bá dá nǹkan tí kìí ṣe ọlọ́run kéèyàn já ẹ̀mí ìrànwọ́ ẹ̀mí ìkúnlápá ẹ̀mí ìjẹ́kórí kéèyàn já kó lọ́dọ̀ èèyàn kí ọjà kú lọ́dọ̀ ogun kan tó bá ń jẹ́ ẹ̀dá ọlọ́run ọba wàtẹ̀fùwídùl amri ila Allah ta'ala kọ́ wá jẹ́ pé èèyàn wà ṣẹ́rí ọ̀rọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tawakkul ló dàrú máwọn èèyàn lọ́wọ́ débi pé wọ́n rí pé gbogbo nǹkan kò ṣeé ṣe láyé lónìí àfi kó jẹ́ pé ọgbàrá léèyàn sílé yìí ọ̀tako ìgbàgbọ́ mùsùlùmí ọlọ́run ló gbọ́dọ̀ wà nínú ọkàn rẹ òun náà ló gbọ́dọ̀ gbára lé wal-i'timadu alayhi wat-thiqatu bihi ìyẹn gbọ́dọ̀ gbára lọ́lọ́run yẹn yẹn sì gbọ́dọ̀ nífọ̀kànbalẹ̀ sí ọlọ́run náà pé á ah, òun ni mo fẹ̀mí mi tẹ̀ òun ni mo fi ara mi tẹ̀ kémi àti kábíra wa ǹjẹ́ Allah subhanahu wa ta'ala nìkan náà lẹni tí wọ́n fi ọkàn rẹ tẹ̀ ṣebí wọn náà tó ní àwọn kankan tó so mọ́lé ṣebó tó ní àwọn kankan tó rì mọ́lẹ̀ ṣebó tó ní àwọn kankan tó ń fi kọ́ra káàkiri ṣebó tó ní àwọn èyí tó so mọ́ra mọ́tò rẹ̀ oní ìtò ṣomọ́ ẹnu ọ̀nà ilé rẹ̀ gbogbo ẹ̀yán yán bíra rẹ̀ gbé sọ ọlọ́wọ́n ọba nu wọn náà ó fèsì pé ọlọ́wọ́n ọba kọ́ tọ̀ kí ló wá dé tó fẹ̀mí rẹ̀ tẹ̀ kí ló wá dé kò fẹ̀mí rẹ̀ tẹ̀ tó ń fẹ̀mí rẹ̀ tẹ̀ rú nǹkan yẹn tọ̀ ẹlòmíì tẹ̀lé ní gbogbo àwọn nǹkan tó ń wí èmi ò tiẹ̀ ṣe yíhun àmúláwọn bàbá kan tó ṣe pé yóò ní àwọn ni àwọn náà kó wọn máa bẹ láyè àwọn náà kó ọ̀rọ̀ wọn máa bọ́ sí i kọ́dẹ̀ lómi lè lé ipò míì tó lé bí àwọn mẹ́rin ni wọ́n rí àbí àwọn mẹ́rin ni wọ́n ń wá ipò náà àbáwọn márùn wọ́n pọ̀ tí wọ́n wà ọ wá já mọ́ lọ́wọ́ ìwọ rí pé hẹ́n àwọn bàbá yìí wọ́n sọ bẹ́ẹ̀ àbáwọn ìyá kan sọ bẹ́ẹ̀ so yóò ti wá fi ẹ̀mí rẹ̀ tẹ̀ wọ́n sórí eléyìí kò sí nínú ìwà mùsùlùmí gidi ẹ jẹ́ ká lọ lè wo ọlọ́run nínú al ọlọ́run bá jẹ́ kó yé wa ipe innamal mu'minun إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله سبحانه وتعالى إنه القرآن. ọlọ́run bá fẹ́ ṣàlàyé pé àwọn tí ó jẹ mùsùlùmí gidi ẹ̀wọ̀ àwọn kìrẹ́tìrà tí èèmọ̀ fi ń jẹ́ mùsùlùmí gidi ọlọ́run fẹ́ sọ fún wa yìí o ó ní innamal mu'minun dájúdájú àwọn àfún oníbàlágà máa ń pèlè yìí ní alhassru aw alqasru innamal mu'minuna alladhina idha dhukira Allah olúwa ní àwọn mùsùlùmí gidi àwọn náà làwọn tó ṣe pé idha dhukira tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba fún wọn wajilat qulubuhum ọkàn wọn yóò sì gbọ̀n pẹpẹpẹpẹ tí wọn bá fọ Ọlọ́run ọba dẹ́rù bà wọn ẹ̀rù ó bà wọn eléyìí nù suratul anfal aya ẹlẹ́ẹ̀kejì suratul anfal aya ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ni wa idha tuliyat alayhim ayatuhu tí wọn bá ka alukur'an fún wọn zaadati um imanan imanin wọn sì wá lékún Ọlọ́run ni wa rabbihim yatawakkalun ọlọ́run ọba ni wọ́n mọ̀ gbára lé ẹ̀wọ̀ àwọn mùsùlùmí nù wọ́n gbára lé ọlọ́run ó mì pé nínú àwọn ìròyìn tó fi máa ń mọ̀ ìpè lágbájá á ni òun ni kó jẹ́ pé kó depend lórí Allah subhanahu wa ta'ala kódà lómi kìí ṣe fún ìpayà ní depend lélẹ́rí lérí èèyàn lélẹ́rí fún ìrọ̀rùn ayé ni irú wọn náà tó ní ìdíkó tó ní bùkátà ó ní bùkátà sí kó tó wo orú pé irú gbàgbọ́ ló ní yìí ẹlòmíì gbà pé lókun ìgbà tí lágbájá bá ń bẹ láyé mo gbẹ́rì mi mi tẹ́ à àbúrò ní ẹ̀ dáadáa ní ọmọ ṣẹlẹ̀ sí mi màá ríṣẹ́ so màá ríṣẹ́ ńlá lù lókun ìgbà tí lágbájá bá ń bẹ láyé irú eléyìí náà ọ̀tà kù ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tí wọ́n ń yẹn gan ètò rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló so gbogbo ẹni tó léwu kọ́ jẹ́ gbogbo ẹni tó léwu bí nǹkan yẹn ṣe léwu kó tó yẹn gbọ́dọ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún un ẹ̀tọ́ ọlọ́wọ́n bá ní àtàwọ́kùl ìgbà táwọn afáàmì tó ń ṣàlàyé tí ń jẹ́ tàwọ́kùl wọ́n ní allá yàtúrù bí kọlbì kanáfíìn wàlá dọ́rùn ghayrùlá oníkọ́ méjì kọ́ máa rúyẹ́ nínú ọkàn rẹ̀ méjì kọ́ máa rúyẹ́ nínú ẹ̀mí pẹ́nìkan bẹ́ tó lè ṣàǹfààní fún ọ wàlá dọ́rùn àbíkò sẹ́nìkan tó lè ní ọ́la ghayra Allah tó yàtọ̀ sọ́lọ́n ẹni tó bá ti rí bá ń pé ẹ orí tí ó bá ṣe yẹn ọlọ́run ní tí ó bá jẹ́ ti yẹn ọlọ́run ní taburú bá sì kàn kò lè kàn yẹn àfi tọ́lọ́run bá bá fẹ́ irú ẹni yẹn ní ti ń jẹ́ àtàwákùl ẹni yẹn ó ní tàwákùl nù. so òun náà ni pé wa an tastaslimu li kulli halin yaridu alayk gbogbo ṣe tó bá ṣẹlẹ̀ sí ọ kó ju ojúṣe fún ọlọ́run ọba pé tán bọ́lọ̀ ṣe ni yóò ṣẹlẹ̀ lélẹ́yìí eléyìí ni ń jẹ́ pé àtàwákùl sọlọ́wọ́ bá subhanahu ta'ala ọpa gbogbo ẹrú rẹ̀ láṣẹ gbé ká ara ọ̀nà tá a fi sin ọlọ́run ọba òun náà ni kí èèyàn ó gbé ẹ̀mí èèyàn lé ọlọ́run ọba náà èèyàn lè kírun kó hajj tí ọ̀rọ̀ rẹ̀ yóò sún padà wá kángun sí ìyà kódà tí ì ṣe ìyà ìyà ìyà tí ó ń bẹ̀ ìyá gbére ọlọ́nkọ́lá wa ń bẹ̀ kọ́lá èmi àti ìwọ náà ń bẹ̀ látara pé kíni látara pé tíyàn bá ti ní àtàwákọ̀l tíyàn bá gbé ẹ̀mí tẹ ọlọ́wọ̀n ọba tó yẹ pé ọkàn wà láwùjọ náà ni ó fi lágbára gbogbo ẹni tó bá ń ṣe wáàsí tó ń pera rẹ̀ pé òun jẹ́ olùpèpè wàláhì pàtàkì jùlọ pàtàkì jùlọ nírú àwùjọ tiwa yìí tó ṣe pé tí nǹkan kan bá dún ẹbọ lẹ́bàá ń díẹ̀ ẹbọ làwọn èèyàn dà sí níbẹ̀ tí nǹkan kan bá ṣe ẹbọ làwọn èèyàn tibẹ̀ máa ṣe ẹ wò lápèjúwe ẹ̀hẹ́n ara sán ó ṣe sábà bí ikú fún yàn sí ohun tí wá di tẹ́wàá mọ́ wá gbógo fún Ṣàngó ẹ́ tẹ́mọ̀ wá gbógo fún Ṣàngó náà ni ẹ fi mọ̀ pé mùsùlùmí mùsùlùmí hey ọlọ́run kọ́ mọ́ṣá sànú fún wa ẹbọ yìí pọ̀ ọlọ́run bá ti ń sọ fún wa pé inú tó wọn ò ní gbà wọn náà ni kí n yóò gbé ẹ̀tọ́ mi fún ọmọ ènìyàn ọlọ́run bá ń sọ nínú suratu zumar ọlọ́run ní walaqad uhiya ilayk wa ila alladhina min qablik la in ashrakt la yahbatanna amaluk wa la takunanna min nínú suratu zumar aya 65 olúwa ní huwa nabi sallallahu alayhi wa sallam walaqad uhiya ilayk mo ti ránṣẹ́ sí wọ́n wa ila alladhina min qablik àwọn ànábì tó ṣáwájú rẹ̀ náà mọ̀ ránṣẹ́ sí wọn kí ni nǹkan yẹ wọn ni pé la in ashrakt tí ọba ilé ṣe tó bí ilé ru nǹkan mi pẹ̀lú mi tó gbé agbára mi fún nǹkan mi ẹ̀wọ̀n kan ọlọ́wọ́n almumit almuhyi òun lọ́mọ ń pààyàn òun lọ́mọ ní kí wà láyé kọ́ wá ní ṣàngó pa kí ni jẹ́ ṣàngó in hiya illa asma'un sammaytumuha àbí ògún pa kí ni jẹ́ ògún in ya ila asma'u sammaytumuha ó kọ́tẹ́ kan sọ tí ṣètọ́ nìkan rà mọ́bẹ̀ fún yín ẹ̀dàkùn ọlọ́run bá subhanahu wa ta'ala àtàrà àti ètímọ́ ọlọ́run bá ta lọ́dá gbogbo ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́dá sin sango sin sin sin àfi kí àwọn àfà láwùjọ kán máa dákẹ́ kán máa dákẹ́ tẹ́ bá wá ń wòdí àwọn kìíní yìí náà ẹ máa bá pé ẹni tí ń jẹ́ orúkọ mùsùlùmí náà lẹ́ máa bá ń díẹ̀ so ó ní pé bí tí mo ti lọ òun ni pé gbogbo àwọn ọ̀nà tí èèyàn fi lè ṣeré ibú àṣegbére òun náà ni pé àtàwákòl kọ́ mọ́ sí nínú àdìsọ́kàn yẹn kí èèyàn má gbẹ́mí tẹ ọlọ́run ọba torí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tó tún ṣàlàyé fún wa nípa anabi musa alayhi salam anabi musa alayhi salam ọlọ́wọ́n bá ń sọ fún wa pé nínú suratul maida sábàgbé látàyà 23 22 sí 23 qalu ya musa káfílímọ́ bí àtàwákùlù ṣe tó àwọn tí wọ́n ń jẹ́ àwọn ìjọ anabi musa wọ́n ní wọ anabi musa ìlú tó ní ká máa wọ̀ lọ yìí inna fiha qauman jabbarin ah àwọn ajẹnipa àwọn aṣejàmbá fún ni wọ́n mọ̀ ń bẹ nínú ìlú yìí wa inna lan nadkhulaha à ní wọ̀lú yìí o hatta yakhruju minha àfikún jáde kó mẹ́ fa in yakhruju minha fa inna dakhilun táwọn yẹn bá ti kó mẹ́ àwọ̀ wọlé ń yẹn qala rajulani min alladhina yakhafuna an'ama Allahu alayhim àwọn méjì kan tó ṣe pé àwọn jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba kẹ́ wọn nínú àwọn tó wọ́n jẹ́ olùtẹ̀lé ànábì Musa àwọn wá sọ pé udkhulu alayhimul baba ẹ wọlé lọ bá wọn fa in za dakhaltum fa innakum ghalibun tẹ́ ẹ bá wọlé ẹ̀yin lẹ́ borí ẹ wá wo ní fa ala Allahi fatawakkalu in kuntum ọlọ́wọ́ba ní ìmí náà ní kẹ́ gbọ́kànlé tó wá pé ẹ bá fẹ́ jẹ́ mùmínì lódodo tó wá fẹ́ jẹ́ mùmínì lódodo ẹ̀tún máa wọnú suratu Hud aya 123 ọlọ́wọ́ bá ní walillahi ghaibu samawati wal ard wa ilayhi yarji'ul amru kulluhu fa'budhu wa tawakkal alayhi wa ma rabbuka bighafilin amma ta'malun olúwa ní èmi ni mo ma gbogbo tó pamọ́ ghaibu samawati wal ard tó pamọ́ sínú sánmà inú lẹ́lẹ̀ olúwa ní ìtẹ̀mí ọlọ́wọ́ bá ní wà ilé ìyẹ́rìjẹ́ amúrúkọlù gbogbo ọ̀rọ̀ láyé ọ̀rọ̀ ọlọ́run ní padà ṣẹ́rí sí ọlọ́run ní tó bá wárí báyẹn fa ẹ̀bùdìhù èmi ní kẹ́ máa sìn watawakkal alayhi ẹ̀rí báwọn sin lọ́hun kò gbẹ́mi tẹ̀ wa ma rabbuka bighafilin amma ta'malun olúwa ní èmi ìṣẹ́ ní ọlọ́run tí ó ti pé yọ gbàgbé nǹkan tẹ́ ṣe wọ́n tó bá gbára tẹ ọlọ́run ọba lódodo ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kókó san lẹ́sàn-án

àìnítàwákùlù ní sẹ́rí tá a bá náà ní iṣẹ́ tí àwọn àfa ò ṣe nípa ọ̀rọ̀ àkídà kìí ṣe kékeré tí àwọn èèyàn bá ń ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe níbi àkídà ẹ̀ ní rí àwọn èèyàn nílé àwọn ní ṣọ́ọ̀bù àwọn tí wọ́n ń ta lẹ́kulẹ́ja agbárí èkété agbárí ajá agbárí ẹlẹ́dẹ̀ ẹ̀ ní rí wọn bẹ̀ mọ́ o torí pé yóò yí wọn pé sí agbárí ẹlẹ́dẹ̀ yìí ní ó fún un sí agbárí òkété ní ó fún un ṣùgbọ́n kan náà sí agbárí ọ̀bọ ní òjò kọ́dá fún un sí ọ̀gà ní òjò kọ́dá fún un yóò yẹ ọ̀tàwọ́ yóò gbára lọ́lọ́wọ́n ọba yóò gbé ẹ̀mí rẹ̀ tẹ ọlọ́wọ́n ọba sọ̀mọ́ngbà tí ó ń tà ń pè ní àkídà àwọn tí wọ́n ṣàlàyé rẹ̀ ń wò sítán àti ṣàlàyé múra bọ̀rọ̀ múra dọ̀nbọ̀rọ̀ ni wọ́n mọ̀ ọ́rán kiri tí ó kàn wọ́n náà ni wọ́n mọ̀ ọ́rán wọ́n fẹ̀ lé ní táwọn bá rí gbẹ́ yà àwọn kan ní òjò káwọn orí yà níkan àkílódé ẹ ṣẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run ọba ẹ ṣẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run sọ́bákan náà ẹni tó bá ní àtàwọ́kùl tẹ́ bá ń wá ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ràn káàkiri ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ràn kẹ lọ lè wá ẹni tó bá máa ń gbẹ̀mí rẹ̀ tọ́lọ́wọ́n wọn náà bá fẹ́ mọ̀ pé ọlọ́wọ́n bá ń fẹ́ràn rẹ̀ tó bá ti ń ra rẹ̀ pé ẹ̀mí rẹ̀ bó bá ṣe gbára lé ọlọ́wọ́n bá sí náà lè fi mọ̀ pé á ah, gẹ́sìkíyá ọlọ́wọ́n bá fẹ́ràn mi torí pé kí ni tábà lọ́wọ́n sọ́rọ́tọ̀ ayàlẹ̀ mọ́ọ̀n ayà 159 ọlọ́wọ́n bá ní gbàtọ́lọ̀ ń sọ àwọn ọ̀rọ̀ fún ànábì sallallahu alaihi wasallam wa idha azamta wa tawakkal ala Allah inna Allah yuhibbul mutawakkilin olúwa ní wa ànábì sallallahu alaihi wasallam tó bá ti wa idha azamta tó bá ti pinnu lérí nǹkan kan tó fẹ́ ṣe fatawakkal ala gbára lé ọlọ́run ọba rẹ̀ ó pé ọmọ ènìyàn tó bá ti ń ṣe gbìyànjú lórí nǹkan kan ṣe nǹkan ni ó kọ́lé ni ó ra nǹkan ni ó ṣe bísínẹ́sì tó bá ti azamta tó bá ti pinnu ìpinnu òun náà ni ara ìpinnu òun ni kéèyàn ṣe istikhara ara ìpinnu òun ni kéèyàn tún ṣe istishara òun ni kó fi ọ̀rọ̀ lọ́yàn kí ni mo fẹ́ ṣe yìí kí ni nature kí ni yìí àwọn ìwú oníbẹ̀ níbi nǹkan tí mo fẹ́ ṣe yìí kó wádìí lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe kìí ṣe pé lọ́dọ̀ àwọn tí wọ́n yẹ nǹkan wò ní sọ fún ọ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ti ní experience lórí nǹkan yẹn rí pé àmọ́ fẹ́ máa ta mọ́tò lápèjúwe ẹjọ́ kí làwọn ìṣòro tí máa ń wà níbi mọ́tò títà so lẹ́yìn ìgbà tó bá ti rí owó rẹ tán so wa idha azamt tó bá ti pinnu fatawakkal ala Allah gbára lọ́lọ́run inna Allaha yuhibbul mutawakkilin olúwa ní òun fẹ́ràn gbogbo ẹni tó bá máa ń gbára tẹ̀lé òun tó bá máa ń gbẹ́mí tẹ òun ọlọ́run òun nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run máa ń fẹ́ràn ẹni tó bá ti gbẹ́mí tẹ ọlọ́run ọba ẹni tí ọba rí pé ọlọ́run ni mo depend lé lérí mi nídìí nǹkan kan míì so ẹlòmíì yóò ti believe pé ìṣẹ̀mí ayé tá ń lò yìí ó lè ríṣẹ́ you can get a better job unless you have connection connection wọ́n ni kọ́sá ní connection ọgbọ́dọ̀ ní connection wàláhì làzim tí mo fẹ́ kọ́ lọ lè mọ̀ ní pé tó agbé connection ni wọ́n bá gbẹ̀mí lé wàláhì ó tún dòsàmọ́ lọ́wọ́ nù connection dòsàmọ́ lọ́wọ́ kódà tó bá ní ó ti ní ó ní qualification ó tún believe pé ah ẹ̀yẹ́ <laughs> ò mọ̀yàn rí ó rẹ ní tí ó mọ̀ èèyàn tọ́lọ́ sì ṣe tó fẹ́ ṣe fún orí àbí wàláhì rẹ̀kẹ̀tẹ́ rẹ̀kẹ̀tẹ́ rẹ̀kẹ̀tẹ́ gbẹ́mi rẹ̀ padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wàláhì tọ́lọ́ bá ní pé ó ní láyé rẹ̀ ó ní tọ́lọ́ bá lò ní ní kò ní connection jù bẹ́ẹ̀ lọ kọ́ lọ́mọ yẹn jù bẹ́ẹ̀ lọ kọ́ sáyẹ́rẹ́ jù bẹ́ẹ̀ lọ ò ní ní so kí n gbẹ́mi tẹ̀ lọ́lọ́run kọ́ wá nísìnyí kọ́ lọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ wàláhì ọmọ bẹ́tà jùkọ́ ṣe pé tó bá tẹ̀wá ṣe pé bó ṣe ń gbẹ́mi tẹ̀yàn yẹn kò wá sí ewu mbẹ̀ ni kò bá tún rọrùn ewu mbẹ̀mbẹ̀ ewu kí ni mbẹ̀mbẹ̀ ni pé tó bá ti gbẹ́mi tẹ̀yàn tó bìlí pé nǹkan kan ò lè ṣe àfi àwọn ẹni yẹn àfa àwọn ẹni yẹn so wàláhi gbogbo òrùn téèyàn kì èèyàn ń bàjẹ́ gbogbo àwẹ̀ téèyàn gbà èèyàn ń bàjẹ́ sukọ́lọ̀ kọ́ ṣàṣàánú fún wa náà ni ó fi pàtàkì káwọn àfa kan ṣàlàyé ti ń jẹ́ àkídà fún yàn torí táwọn èèyàn bá ti ní àdìsọ́kàn yìí máa ní gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba wọ́n mọ̀ ṣẹ̀sìn wọ́n sì padà wá ṣòfò ẹ̀sìn. sọ náà ni pé náà mọ kálẹ̀ kanu suratu zumar ayah sixty five fọlọ́ ni lẹ́yìn ashrakt la yahbatanna amaluk tó bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ lè ṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run gbogbo sẹ́yìn ọba jẹ́ yẹn ni bákan náà wala bákan náà nínú àwọn ọ̀nà tá a fi ma ipe ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn tó bá ní at-tawakkul sọ̀rọ̀ náà ni àwọn tó ṣe pé àwọn ni wọ́n wọ àlìjánná ọlọ́wọ́n ọba ẹni tó bá ní tawakkul yóò wọ àlìjánná ní ọjọ́ ògbìndì al-qiyama bi ghayri hisabin wala adhab wọ́n wọ àlìjánná wọn ò ní ṣèṣirò ṣẹ́ wọn ò sì ní jìyà ọlọ́run látara pé kíni wọ́n ní qualification at-tawakkul nínú gbàgbọ́ wọn kọ́lọ́kọ́ mọ́ṣá fi mi àti ẹ̀sìn ẹni tí yóò ní tawakkul Ibn Abbas òun ló gba ọ̀rọ̀ yìí wá ó ní anabi sallallahu alayhi wa sallam ó sọ fún un ìpè uridat alayya al-umam ó ní wọ́n fi àwọn ìjọ tó ti kọjá wọ́n fi hàn mí lóríṣiríṣi anabi ni mo sùn mo wá rí àwọn ìjọ kan tó ṣe pé yamurruna ma'ahum rahat tó ṣe pé àwọn èèyàn tí wọn ọ̀pọ̀ ni wọ́n tẹ̀lé tí wọn ò ju láti bí mẹ́ta sí mẹ́wàá lọ so ní àwọn anabi mi wà nàbí yóò lé sàmà àwọn àhẹdùn kódà anabi mi ò tiẹ̀ lẹ́nu kankan lẹ́yìn òun nìkan náà lọ dá wa lòun rí kò ní jàm kò ní jàm kò níjọ kankan ó ní ìgbà tó yá lòun bá rí àwọn kan ń pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ so màá sí ojú òpólẹ̀ láìpẹ́ wọ́n pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n ń bọ̀ olóhùn wá rò pé àwọn èèyàn wọn wá ní àwọn ah, èèyàn rẹ kọ́ pé àwọn èèyàn anabi Musa nù ó ní ó tún yá lóun tún rí àwọn kan tó ń bọ̀ rẹ́gẹ́dẹ́ wọ́n ẹ̀sẹ̀ wá ní àwọn ìjọ tòun lóde yìí nípa ìjọ tàn Nabi sallallahu alayhi wa sallam ó ń lára àwọn tí ó wà tó dé yẹn wò fí sab'una elf ó ní àwọn seventy thousand kan wá ń bẹ láàrin wọn yadkhuluna al-jannata bila 'adhabin wala hisab wọ́n wà al-janna wọn ò ní ṣèṣirò sẹ́kẹ̀kẹ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba lọ́dọ̀ ọlọ́wọ́n wọn kàn wà al-janna freely ni ah, oníbà anabi ti sọ̀rọ̀ yẹn tán abdullahi ibn abbas oní anabi bá wọlé lọ onkaluku bá ń wò pé àwọn owó ni àwọn owó ni wọ́n wà lè jẹ́nà ni wọ́n firi ni wọ́n ní ṣe kankan so insha allah tó bá di ní ọjọ́ mẹ́jọ so a tún máa bá ètò yìí lọ àwa tí a bá fẹ́ pè sí orí ètò ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine so mi àsábà máa sọ ẹ má bínú pé ẹ dákun ìbéèrè ni a nídìí àbí àkíyèsí. àmọ́ pé agbádùn yín ẹkú iṣẹ́ oníkankankan ẹ dákun ẹ fìyẹn lẹ̀ fún Allah subhanahu wa ta'ala. naam ni ìbéèrè yín àbí àkíyèsí yín. naam ó ti so òun ni pé bíi nílá ta'ala tó bá di ní ọjọ́ bẹ́jọ tí wọn ò ní ṣèṣirò iṣẹ́ tí wọn ò sì ní jíyà ọlọ́wọ́n ọba tí wọn ò ní fara kànyà torí pé kí ni ń bẹnu mùsùlùmí mi tó yẹ pé kó tó wà àlìjánná ọlọ́wọ́n ọba yóò ṣèṣirò yóò ṣèṣirò. naam salaamu alaykum. salaamu alaykum. waaleykum salaam. ẹ kú ẹ kú tó. alhamdulilah. ẹ dákun ìbéèrè mi tí mo fẹ́ bí ni pé tí mùsùlùmí bá wà. naam. naam ká ní àgbàlagbà ní bíi age of sixty five years. ó wá kọ́lé síbì kan bí àwọn ẹni ṣàìtàn máa ń kọ́lé sí yẹn hmm. ó wá jẹ imam àwa hmm. rí i pé ìyàwó ilé rẹ̀ hello. máa mú ń gbọ́ yín mú ń gbọ́ yín. àwa rí i pé ìyàwó ilé rẹ̀ kírísítẹ̀nì ni ìyá tó fẹ́ sílé. pé ìṣúgbọ́n lè kírun nírú irú ẹ̀yẹn ni náà. bẹ́ẹ̀ ni ìyẹn lè kírun lẹ́yìn rẹ̀ torí kò sí pé kò sábúrú níbi nǹkan tí ó ṣe yẹn ẹnu tó kàn ní bùkátà sí òun náà ni kí ènìyàn kó kíyèsí ara rẹ̀ dáadáa kì í ṣe pé ìwọ ni kéèyàn fẹ́ ẹni tó bá ń jẹ́ ẹni tí kò kí ń ṣe mùsùlùmí ẹni pé tó jẹ́ christian àbí jew lóbìnrin yẹn lè fẹ́ so kí ọlọ́run bá kí ó ṣe àlékún àgbóyẹ̀sìn rẹ̀ fún wa bí idnillahi ta'ala a tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ abdulfatah salumi òun náà ni ó ń kí wa pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.